ìkálẹ́ o ẹ̀kúṣe òní o ṣàlàfíà lára àdẹ̀kù bí ojú ọjọ́ ṣe rí ẹ̀yà ara Amẹ́ríkà àkìyìn o ara London àkìyìn o ara Germany àkìyìn o ẹ̀yin tiwa ní nàìjíríà báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́ ẹ̀yin ti ta ló ọmọọba àdélé báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́ ń bọ̀ ṣọlá fi alẹ́ wa. àdẹ̀kú gbádùn àkùṣe òní. bó mọ̀ọ́mọ̀ ṣe ni o it's not it's now clear go back and come back ni <laughs> èmi ni mo ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rí mi o hmm. ẹ jẹ́ kí ìdí tí mo ti ṣe báyìí ni wípé mi ò wọ nǹkan kan hmm. ó ti yẹ yín sìn mi ò lè fò sókè níbẹ̀ máa rí òní dáa ó ti yẹ yín òun ló jẹ́ kí n ra ṣíkìrì tí mo ra ṣe bẹ́ẹ̀ hmm. mi ò wọ nǹkan kan yíò ó lẹ́tìkẹ́ ó lẹ́tìkẹ́ yíò wo ni. Mm wọ́n you you listen. Mm. ṣé ẹ rí mi o yòówó yìí ni mi ò wọ́n kankan èmi náà gbọ́mú wa lálẹ́ yìí ni gbọ́mú wa ni ẹ ti di pé operation show your breast nípa àwa náà àmọ̀ sùn ẹ̀ ń sìn ni. àmọ́ ṣó ẹ̀ ní ẹ̀rí ni òun náà ń jẹun ni ọmú mi ń jẹun ni hmm. abẹ́rẹ́ ni ẹ̀rí ni. Mm. Mm. Mm. Mm. 음. 음. 음. 음. 음. 요니 Esradiye. Bas. Yoni. Ayé ṣùgbọ́n. Oru mú. Ẹ bá kó ṣẹ́gun wọn. James ọ̀kàrẹ́ o bí mo ṣe wà yìí bọ́lọ̀ ṣe dá mi mo ṣe wà bọ́lọ̀ ṣe dá mi ní gédéǹgbé bẹ́ẹ̀ ni mo ṣe wà ẹ̀rí tí má fòtò kí n sinmi ayé ẹ̀ kàn lè dìgbìyàn kan ṣe gbórógbórógbóró rí. ṣé kí n fò sókè. a máa ń kọrin kan ní ṣọ́ọ̀ṣì oníyẹn mi ìmúrin yẹn mọ́ kí a máa ní fò sókè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mi ìmúrin yẹn ṣé ìdílé àwọn ìpè wọlé tẹ bá kọrin fún bí a mo lè fò sókè tẹ má fò á wà mí báyìí o kí tẹ́ bá wà mí báyìí o á ti máa fẹ́ máa mú screenshot pé ah ọlọ́run àjẹ́ kí n ṣe bẹ́ẹ̀ òkè tẹ́ àti ọfẹ́ mú ọfẹ́ mú ọfẹ́ ọfẹ́ mú picture mi kò abeg which kind risk be that lala èdè ni o ìdí ni hmm. ẹ kọrin fún mi mo fẹ́ fò sókè ó wù mí kí n jump ó ní ìwọ̀n ìwọ̀n kan ní hmm, I can jump I can jump I can jump èèmọ̀ ni yẹn kọ ẹ kọ nìyẹn fún mi kí n lè fò sókè èwo ni fífò wèrè abeg no give. Eu não fui. bóyá kẹ̀kọ́ wọlé kẹ̀kọ́ ni fún mi kí lè fò sókè. no orí mi èjìká orókún ẹ̀yìn kọ́ ó ní kán wà tó máa ń kọ́ tó jẹ́ pé ẹ lè fò sókè. Mm. Mm. Mm. bó o lè dìde ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bó o lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó fò ó sókè. ṣé yẹn ni ìmọ̀ yẹn mọ́ ìmọ̀ yẹn. òkìjà á ti fò jí báyìí á ti máa screenshot pé á ọlọ́run jọ dẹ́kun fò sókè wọ́n hm? fẹ́ rí ẹ lórí kan ni èmi nìkan mo lè rí ẹ èmi nìkan mo ń wẹ̀ báyìí àwọn two hundred kan wà bí wọ́n fẹ́ wú ẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ wú ẹ̀ ṣé nǹkan sókè hmm? aya aya aya a dáa fún ẹ a nke na um, nneka kò fẹ́ fò sókè ó mi kì í fò sókè mo ti yó ráìsì yẹn ti yó mi. Mm-mm aya aya aya no orin yẹn kọjọ bala you are giving me anxiety abeg workload ọmọ burúkú yẹn dúró de screenshot ẹ bá èmi bá mo ok ẹni bá mo rí Jésù kó fò sókè hmm. ẹni bá mo rí Jésù kó pàtẹ́wọ́ ẹni bá mo rí Jésù kó fò sókè. ẹni bá mo re Jésù kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ hm, bẹ̀rẹ̀ mọ́lẹ̀ hm. àbí mo ti fò sókè ni. Bala you soon look like shovel. <laughs> wọ́n á sin ṣọ́ọ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Hm, ọkùnrin. lẹ́yìn àbọ̀ yìí ẹ̀sìn ni pé erékeré lélẹ́yìí o <laughs> ah, ẹ pè sọjí o ó ti ń ṣe erékeré o tó ti mọ tí yóò ní ẹ é ẹjọ́ ẹ pé aago ẹ <laughs> ìhòhò ni ìhòhò ni. 어머. 그 그때 아니, 아! 얼른 쉬운. 응. 응. 어, 그래, 이거. 어선 죽겠노. 왔어. 어, 어. 음. I wish the CD control you from here. ẹ má wọlé má fò sókè nsìn ẹ má bẹ̀ mí o hmm. ẹ má bẹ̀ mí o ìyá yìí má bẹ̀ mí o. Hmm. má fò ní o ẹ sáà Hmm. mo yó báyìí ó kù bẹ́kùnbẹ̀kùn mo yó báyìí ó kù bẹ́kùnbẹ̀kùn bring bring our bring our boxers. Mm. Ah. Òfẹ́ bẹ́ra ẹ̀, máa bọ́ sórí nígbà yìí, máa gún orí kìíní, máa jáde màá ní ẹ̀wọ́ o pẹ̀lú sùn ẹ má lọ o mo fẹ́ wo yẹ kẹ́ ti share bá ti ní tá bá ti ní fifty shares màá dẹ̀ màá fò sókè ọlọ́run tá a bá ti ní tá a bá ti pín hmm. hmm, six hundred níbàyìí tábà ti gbé six hundred mo fẹ́ fò sókè ni ẹ̀ẹ̀kan dẹ̀ ni máa ṣe mi ní ṣẹlẹ̀ méjì mo máa fò mo máa fò dáadáa tó jẹ́ pé ẹ máa rí ẹ máa gbé tán ni o ti yẹ yín sìn <coughs> but a gbọ́dọ̀ pé six hundred níbi ààyè kí n tó ṣe please abeg abeg in the name of God if it is true that you are not wearing abeg don't risk am you can you never can tell what camera can do wí mama Samuel o ẹ má bẹ̀ mí mi ò ní gbọ́ wọ́n ti ń sàsìmí lálẹ́ yìí tábà ti pé six hundred ó yẹ ẹ lọ pè yẹn wá ẹ lọ àwọn haters wá tó bá ti pé six hundred mo máa fò sókè ẹ̀kan ní ẹ̀kan ní máa fò sókè wá ẹ̀yẹ́ rí ta á mì báyìí ní gbóló pàlà ẹ̀kan ní màá dẹ̀ pa màá dẹ̀ pa fíìmù ẹ pé àwọn èèyàn àkànpé wọ́n máa ti pé six hundred tẹ bá ti pé six hundred tẹ̀lé ti share tá a ti wọ fifty fifty share six hundred view máa fò sókè i will try it kí ló dé ẹ má bẹ̀ mí o mo ti yó ni o. mo ń dúró yo nation ẹ lọ pe àwọn mẹ́mbà yín wá o òkété nation ẹ lọ pè wọ́n wá o a ní ìdí six hundred ń bí ẹ lọ pè wọ́n wá àwọn tẹ́ ti fún ní káàdì àti ẹ̀hún arọ́kẹ́chì tẹ́ ti fún wọn ní káàdì pé kí wọ́n máa wo ẹ lọ pè wọ́n wá tábà ti pé six hundred gérégé ta rẹ̀ ti ní fifty shares máa fò sókè ẹ̀ kán ní mìnífò lẹ́ẹ̀mejì èdè èdè rí o bá la don't do it No, ò ìbàjẹ́ èdè àgùngùnlá àgùn ẹ wo. àgùngùn tẹ̀tẹ̀ ẹ má ṣe kéré nàìjíríà six hundred six hundred fifty shares a ṣe ní twenty seven sin five hundred and fifty seven hmm. a ní di forty forty three people sí eh. forty forty thirty eh, eh. ẹ pèrú sí ẹ pèrú wọlé pèrú wọlé pèrú wọlé. wá pé six hundred gédégédé àdé dín ní fifty a gbọ́dọ̀ ní fifty shares fifty shares six hundred view máa fò sókè ẹ̀ẹ̀kan ní ọlọ́run mi ní mi ní gbọ́ ẹ má bẹ̀ mí o ẹ má bẹ̀ mí o hmm, inú bí mi lálẹ́ yìí. ó yá ó yá ó yá ó please fò sókè adàkùn jàre olórí Williams God bless jàre ó yá yá yá yá fifty share six hundred view tó bá ti pé six hundred view tí ó bá ti ní fifty shares à ní ṣe ó gbọ́dọ̀ pé fifty fifty shares yẹn ó yá yá yá àti haters náà ẹ bá wa ṣe àìná ó yá yá yá red card <laughs> Grace Ayo ní ó ní red card ó yá yá I need fourteen people jollof rice ti ń ṣiṣẹ́ wíwá torí ilẹ̀ ti ṣú ẹ̀lùwẹ̀ àwọn ọmọ ti lọ sùn mm-hmm. if you try we all this we all on this platform we ah. àwọn òyìnbó yìí lágbára mm. five hundred and eighty four ó oh, yá yá yá ṣé àyè gbọ́dọ̀ wọ ó gbọ́dọ̀ wọ fifty we need twenty three shares more àti six hundred view mo máa ṣe o mo bí mo bí sáyọ̀ mi ò mi ò mi ò ní dáhùn mi ò dáhùn mo máa ṣe o six hundred view and five fifty and fifty shares mo ń dúró tẹ́lá ti ṣe máa kúrò nígbà yìí o mo fẹ́ fo ẹ̀ẹ̀kan máa fò sókè ẹ̀ lè máa ẹ máa kọ́ pé ẹ̀sìn èdì èdì ni èdì èdì ni èdì ni yàyàyàyà five hundred and ninety one ẹ̀hẹ́n I need nine nine more people àti. 22 shares brother Soji don't give me heart attack o mi ò Soji remember to turn off the silly fan before joining <laughs> oh oh oh oh oh serious bufolonke Abike you are not a serious person you are you are you are a true joker Oh, yá yá yá yá yá ó kù ten people àti twenty two shares agbọ́dọ̀ ní twenty agbọ́dọ̀ ní fifty shares and six hundred viewers máa fò ẹ̀kan máa fò ẹ̀kan ni mo dúró goyin ó yá ó yá ẹ dáhùn ẹ dáhùn wọn àti wọn àti dẹ kámẹ́rà yẹn òkété ah àti tó máa dẹ kámẹ́rà yẹn ni ojú ẹ̀ wá ràn án ni ah ọ̀pẹ òṣù èṣù ṣe lálẹ́ yìí ẹ̀yà ó yá yá yá àdúrà òkété gbà ó yá ó yá ó yá ó yá ó yá ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn tó bá ti pé six hundred then agbọ́dọ̀ ní agbọ́dọ̀ ní fifty view agbọ́dọ̀ ní fifty shares then mo máa ṣe ó yá ẹ dáhùn ẹ dáhùn dáhùn tó bá ti pé ẹ̀kan máa fò sókè ẹ̀ máa wọlé ẹ̀kan ni mo ń bọ̀ jẹ́ kí n gbé albert sí i. Yeah. 哪个大伟，大伟，大位？ I need the 15 shares more 15 more shares and then we do it at any 600 viewers now we need 15 more shares and then my was okay okay down down down down down mi want kan o ẹlòmíì wọ́n kan want ní ìṣẹ̀lẹ̀ mi wọ́n mi fún ẹ jẹ́ sọ sẹ́yìn báyìí ẹ jẹ́ kí n sọ so that mo máa fò yẹn a lè ẹ rí pé ẹ ti rí already in fact you have you seen more than more than half of one so market for sókè díẹ̀ báyìí sìn ẹ̀ máa gbogbo ẹ̀ ọ̀yáyáyá ó gbọ́dọ̀ pé fifty fifty shares. ó yá o ó yá o ó yá o ó yá o. four four seven three eight seven five nine six eight six two. ó two three four eight zero six zero five eight one six seven four. oya oya oya. èdì èdì èdì ni o. èdì ni o oya ya ya ya a sì ní thirty seven um, shares a ní ìdí a ní ìdí thirteen more shares then viewer yín gbọ́dọ̀ wọ six hundred mo sọ fún yín lẹ́ẹ̀kan ó gbọ́dọ̀ wọ six hundred ẹ̀ẹ̀kan ní máa fò sókè ọlọ́run kò sí ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ wò mí wọ ẹran kan ẹ̀ eh, mí wọ anything ṣẹ́rí mo fẹ́ fò ẹ̀ẹ̀kan máa fò sókè ẹ̀ẹ̀kan ní we go block you for six months ó yá jump and make make sure it's very high ọlọ́run máa fò sókè gidi máa fò gidi tó yẹ pé ẹ máa rí ẹ máa rí but ẹ̀ẹ̀kan ní ẹ̀ẹ̀kan ní shares yẹn gbọ́dọ̀ wọ fifty okay even if we have six hundred viewers the shares must be fifty èyí tẹ́ bá ti share ẹ share àrùnsìn kó wọ fifty tó bá ti ní fifty shares six hundred viewer tí méjì bá ti ram at the same time mo máa fò sókè mo máa máa lọ o i will go o we need thirty people to share now so that máa fò sókè ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ share àbí so that kí n má lọ fò àbí ẹ̀hún òkété bá mi pe àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ kí wọ́n bá a share jàre ìwọ ló fẹ́ bí kò bá mi pe arọ arọ kẹ́ṣì kó bọ́ síbí ẹ̀hẹ́ o ti lọ sókè sí we need eight more people eight more people Okay, da da da da da da da da ó kù eight people eight more eight more one ó kù five five more shares oya oya oya oya oya ó kù èèyàn márùn èèyàn márùn kó ṣe ẹ oya oya dáhùn down, down, ó kù èèyàn mẹ́ta ó kù mẹ́ta ó kù mẹ́ta ó kù mẹ́ta ó kù mẹ́ta ó kọ ẹyọkan ẹyọkan ẹyọkan ẹyọkan one two three ó yẹ èèyàn kan hàn èèyàn kan ló kù eh, eh, eh, tigengedi tigengedi tigengedi tigengedi tigengedi.